Ìwé kìíní ti Jòhánù. Jòhánù kìíní orí ìkíní. Ohun tí ó ti wà láti ìṣẹ̀dálẹ̀ ayé. Ohun tí a ti gbọ́ tí ń ṣe ọ̀rọ̀ ìyè tí a ti fi ojú ara wa rí tí a wò dáradára tí a fi ọwọ́ wa dì mú. Òun ni à ń sọ fún yín. Ìyè yìí farahàn. A ti rí i. A sì ń jẹ́rìí rẹ̀. Ìyè àìnípẹ̀kun yìí tí ó wà láti ọ̀dọ̀ Baba tí ó ti farahàn fún wa ni àwa ń kéde fún yín ohun tí a ti rí tí a sì ti gbọ́ ni à ń kéde fún yín kí ẹ lè ní ìrẹ́pọ̀ pẹ̀lú wa ìrẹ́pọ̀ yìí ni a ní pẹ̀lú baba àti pẹ̀lú ọmọ rẹ̀ Jésù Kristi à ń kó àwọn nǹkan wọ̀nyí sí yín kí ayọ̀ wa lè kún iṣẹ́ tí ó fi rán wa tí à ń jẹ́ fún yín nìyí pé ìmọ́lẹ̀ ni Ọlọ́run kò sí òkùnkùn nínú rẹ̀ rárá bí a bá rí i pé a ní ìrẹ́pẹ̀ pẹ̀lú rẹ̀ tí a bá ń gbé inú òkùnkùn òpùrọ́ ni wá a kò sì ṣe olóòótọ́ ṣùgbọ́n bí a bá ń gbé inú ìmọ́lẹ̀ bí òun náà ti wà nínú ìmọ́lẹ̀ a ní ìrẹ́pọ̀ pẹ̀lú ara wa ẹ̀jẹ̀ Jésù ọmọ rẹ̀ sì ti wẹ gbogbo ẹ̀ṣẹ̀ wa nù kúrò lára wa bí a bá wí pé a kò lẹ́ṣẹ̀ ara wa ni à ń tàn jẹ òtítọ́ kò sì sí nínú wa ṣùgbọ́n bí a bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa olóòótọ́ àti olódodo ni òun yóò wẹ àìṣedéédé gbogbo nù kúrò lára wa bí a bá wí pé àwa kò dẹ́ṣẹ̀ rí a mú ọlọ́run lékèé ọ̀rọ̀ rẹ̀ kò sì sí nínú wa. jòhánù kínní orí kejì ẹ̀yin ọmọ mi mò ń kọ ìwé yìí sí yín kí ẹ má bàa dẹ́ṣẹ̀ bí ẹnikẹ́ni bá wá dẹ́ṣẹ̀ a ní alágbàwí kan pẹ̀lú baba tí ń ṣe jésù kristi olódodo òun fúnra rẹ̀ ní ọ̀nà ìwẹ̀mọ́ ẹ̀ṣẹ̀ wa kì í ṣe tiwa nìkan ṣùgbọ́n ti gbogbo ayé pẹ̀lú ọ̀nà tí a fi lè mọ̀ pé a mọ̀ ọlọ́run ni pé bí a bá ń pa àṣẹ rẹ̀ mọ́ òpùrọ̀ ni ẹni tí ó bá wí pé òun mọ̀ ọ́n ṣùgbọ́n tí kò bá máa pa àṣẹ rẹ̀ mọ́ kò sí òtítọ́ nínú olúwa rẹ̀ ó dájú pé ìfẹ́ ọlọ́run ti di pípé nínú ẹnikẹ́ni tí ó bá ń pa ọ̀rọ̀ rẹ̀ mọ́ ọ̀nà tí a fi mọ̀ pé a wà nínú rẹ̀ nìyí ẹni tí ó bá wí pé òun gbé inú ọlọ́run ní láti máa gbé irú ìgbé ayé tí jésù fúnra rẹ̀ gbé olùfẹ́ kì í ṣe òfin tuntun ni mò ń kọ sí yín òfin àtijọ́ tí ẹ ti ní láti ìbẹ̀rẹ̀ ni òfin àtijọ́ náà ni ọ̀rọ̀ tí ẹ ti gbọ́ ṣùgbọ́n ní ìdàkejì òfin tuntun ni mò ń kọ sí yín èyí tí a rí òtítọ́ rẹ̀ nínú Jésù Kristi àti nínú yín nítorí pé òkùnkùn kọjá lọ ìmọ́lẹ̀ tòótọ́ sì ti ń tàn ẹni tí ó bá wí pé òun wà nínú ìmọ́lẹ̀ tí ó kórìíra arákùnrin rẹ̀ wà nínú òkùnkùn síbẹ̀ ẹni tí ó bá fẹ́ràn arákùnrin rẹ̀ ń gbé inú ìmọ́lẹ̀ ohun ìkọ̀sẹ̀ kò sí nínú olúwa rẹ̀ ṣùgbọ́n ẹni tí ó bá kórìíra arákùnrin rẹ̀ wà nínú òkùnkùn kò mọ ibi tí ó ń lọ nítorí òkùnkùn ti fọ́ ọ lójú ẹ̀yin ọmọdé mo ń kọ ìwé yìí sí yín nítorí pé a ti dárí ẹ̀ṣẹ̀ yín jì yín nítorí orúkọ Jésù ẹ̀yin bàbá mo ń kọ ìwé yìí sí yín nítorí pé ẹ ti mọ ẹni tí ó wà láti ìṣẹ̀dálẹ̀ ayé ẹ̀yin ọ̀dọ́mọkùnrin mo ń kọ ìwé yìí sí yín nítorí pé ẹ ti ṣẹ́gun èṣù ẹ̀yin ọmọdé mo kọ ìwé sí yín nítorí pé ẹ ti mọ bàbá ẹ̀yin bàbá mo kọ ìwé sí yín nítorí pé ẹ ti mọ ẹni tí ó wà láti ìṣẹ̀dálẹ̀ ayé ẹ̀yin ọ̀dọ́mọkùnrin mo kọ ìwé sí yín nítorí pé ẹ lágbára ọ̀rọ̀ ọlọ́run ń gbé inú yín ẹ sì ti ṣẹ́gun èṣù ẹ má fẹ́ràn ayé tàbí àwọn nǹkan ayé ẹni tí ó bá fẹ́ràn ayé kò ní ìfẹ́ sí baba nítorí gbogbo nǹkan tí ó wà nínú ayé ìfẹ́kùfẹ́ ara ìwòkuwò ojú àti afẹ́fẹ́ yẹ̀yẹ̀ ayé kò wá láti ọ̀dọ̀ baba bí kò ṣe láti inú ayé ayé àti ìfẹ́kùfẹ́ ń kọjá lọ ṣùgbọ́n ẹni tí ó bá ń ṣe ìfẹ́ Ọlọ́run yóò wà títí láé ẹ̀yin ọmọdé àkókò ìkẹyìn nìyí gẹ́gẹ́ bí ẹ ti gbọ́ pé alátakò Kristi ń bọ̀ nísinsìnyí ọ̀pọ̀lọpọ̀ àwọn alátakò Kristi ti ń yọjú èyí ni a fi mọ̀ pé àkókò ìkẹyìn nìyí ọ̀dọ̀ wa ni wọ́n ti kúrò ṣùgbọ́n wọn kì í ṣe ara wa nítorí bí ó bá jẹ́ pé ara wa ni wọ́n wọn ìbá dúró lọ́dọ̀ wa ṣùgbọ́n kí ó lè wọ̀n dájú pé gbogbo wọn kì í ṣe ara wa ni wọ́n ṣe kúrò lọ́dọ̀ wa ẹ̀yin ni ẹ̀mí mímọ́ ti fi òróró yàn gbogbo yín sì mọ òtítọ́ kì í ṣe pé ẹ kò mọ òtítọ́ ni mo ṣe kọ ìwé sí yín ṣùgbọ́n nítorí pé ẹ mọ̀ ọ́n ni kò sí irọ́ kankan tí ó lè jáde láti inú òtítọ́ ta ni òpùrọ́ bí ẹni tí ó bá kọ̀ láti gbà pé Jésù ni mẹsáyà olúwa rẹ̀ ni alátakò Kristi tí ó kọ̀ baba àti ọmọ ẹni tí ó bá kọ̀ ọmọ kò ní baba ṣùgbọ́n ẹni tí ó bá jẹ́wọ́ ọmọ ní baba pẹ̀lú ẹ̀yin ẹ jẹ́ kí ohun tí ẹ gbọ́ láti ìbẹ̀rẹ̀ máa gbé inú yín bí ohun tí ẹ gbọ́ láti ìbẹ̀rẹ̀ bá ń gbé inú yín ẹ̀yin yóò máa gbé inú ọmọ àti baba ìdérí tí òun fúnra rẹ̀ ṣe fún wa ní ìyè àìnípẹ̀kun mo ń kọ́ nǹkan wọ̀nyí sí yín nípa àwọn kan tí wọ́n ń tàn yín jẹ ẹ jẹ́ kí òróró tí Jésù ta sí yín lórí máa gbé inú yín ẹ kò sì nílò ẹnikẹ́ni láti máa kọ́ yín lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n gẹ́gẹ́ bí òróró rẹ̀ nínú yín ti ń kọ́ yín nípa ohun gbogbo òtítọ́ ni kì í ṣe irọ́ ẹ máa gbé inú rẹ̀ bí ó ti kọ́ yín ǹjẹ́ nísinsìnyí ẹ̀yin ọmọ ẹ máa gbé inú rẹ̀ kí a lè ní ìgboyà nígbà tí ó bá farahàn kí ojú má bàa tì wá láti wá síwájú rẹ̀ nígbà tí ó bá dé bí ẹ bá mọ̀ pé olódodo ni ẹ mọ̀ pé gbogbo ẹni tí ó bá ń ṣe òdodo ni ọmọ rẹ̀. Jòhánù kínní orí kẹta ẹ wo irúfẹ́ tí baba fẹ́ wa tí a fi ń pè wá ní ọmọ Ọlọ́run bẹ́ẹ̀ gan-an ni a sì jẹ́ nítorí náà ayé kò mọ̀ wá nítorí wọn kò mọ̀ Ọlọ́run olùfẹ́ nísinsìnyí ọmọ ọlọ́run ni wá ohun tí a ó jà kò tí ì hàn sí wa a mọ̀ pé nígbà tí jésù kristi bá yọ bí ó ti rí ni àwa náà yóò rí nítorí a ó rí gẹ́gẹ́ bí ó ti rí gbogbo ẹni tí ó bá ní ìrètí yìí nínú jésù yóò wí ara rẹ̀ mọ́ gẹ́gẹ́ bí jésù fúnra rẹ̀ ti jẹ́ mímọ́ gbogbo ẹni tí ó bá ń dẹ́ṣẹ̀ ń rú òfin nítorí rírú òfin ni ẹ̀ṣẹ̀ ẹ sì mọ̀ pé Jésù wá láti kó ẹ̀ṣẹ̀ lọ bí ó tilẹ̀ jẹ́ pé òun alára kò dá ẹyọ ẹ̀ṣẹ̀ kan gbogbo ẹni tí ó bá ń gbé inú rẹ̀ kò ní máa dẹ́ṣẹ̀ ẹni tí ó bá ń dẹ́ṣẹ̀ kò ì tí ì rí i kò sì tí ì mọ̀ ọ́n. ẹ̀yin ọmọdé ẹ má jẹ́ kí ẹnikẹ́ni tàn yín jẹ ẹnikẹ́ni tí ó bá ń ṣe òdodo ni olódodo bí Jésù ti jẹ́ olódodo ẹnikẹ́ni tí ó bá ń hùwà ẹ̀ṣẹ̀ láti ọ̀dọ̀ èṣù ni ó ti wá nítorí láti ìṣẹ̀dálẹ̀ ayé ni èṣù ti ń dẹ́ṣẹ̀ nítorí èyí ni ọmọ ọlọ́run ṣe wá kí ó lè pa àwọn iṣẹ́ èṣù run gbogbo ẹni tí a bí láti ọ̀dọ̀ ọlọ́run kò ní máa dẹ́ṣẹ̀ nítorí irú ọmọ ọlọ́run yóò máa gbé inú olúwa rẹ̀ nítorí náà kò ní máa dẹ́ṣẹ̀ nítorí a bí láti ọ̀dọ̀ ọlọ́run ọ̀nà tí a fi lè mọ àwọn ọmọ Ọlọ́run yàtọ̀ sí àwọn ọmọ èṣù nìyí gbogbo ẹni tí kò bá ṣe iṣẹ́ òdodo tí kò sì fẹ́ràn arákùnrin rẹ̀ kò wá láti ọ̀dọ̀ Ọlọ́run nítorí èyí ni iṣẹ́ tí ẹ ti gbọ́ láti ìbẹ̀rẹ̀ pé kí a fẹ́ràn ara wa kí a má dàbí Káínì tí ó wá láti ọ̀dọ̀ èṣù tí ó pa arákùnrin rẹ̀ kí ló dé tí ó fi pa á nítorí iṣẹ́ tirẹ̀ burú ṣùgbọ́n ti arákùnrin rẹ̀ dára ẹ má jẹ́ kí ẹnu yà yín bí ayé bá kórìíra yín àwa mọ̀ pé a ti rékọjá láti inú ikú sí inú ìyè nítorí a fẹ́ràn àwọn arákùnrin ẹni tí kò bá ní ìfẹ́ wà nínú ikú apànìyàn ni ẹnikẹ́ni tí ó bá kórìíra arákùnrin rẹ̀ ẹ sì ti mọ̀ pé kò sí apànìyàn kan tí ìyè àìnípẹ̀kun gbé inú rẹ̀ ọ̀nà tí a fi mọ ìfẹ́ nìyí pé ẹnìkan fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ fún wa nítorí náà ó yẹ kí àwa náà fi ẹ̀mí wa lélẹ̀ fún àwọn ará bí ẹnìkan bá ní dúkìá ayé yìí tí ó rí arákùnrin rẹ̀ tí ó ṣe aláìní tí kò ṣàánú rẹ̀ a ṣe lè wí pé ìfẹ́ Ọlọ́run gbé inú irú ẹni bẹ́ẹ̀ ẹ̀yin ọmọdé ẹ má jẹ́ kí ìfẹ́ wa jẹ́ ti ọ̀rọ̀ ẹnu tàbí ti ètè lásán ṣùgbọ́n kí ó jẹ́ ti ìwà àti ti òtítọ́ ọ̀nà tí a ó fi mọ̀ pé a jẹ́ ẹni òtítọ́ nìyí níwájú Ọlọ́run pàápàá ọkàn wa yóò balẹ̀ bí ọkàn wa bá ti lè dá wa lẹ́bi kí a rántí pé Ọlọ́run tóbi ju ọkàn wa lọ ó sì mọ ohun gbogbo olùfẹ́ bí ọkàn wa kò bá dá wa lẹ́bi a ní ìgboyà níwájú ọlọ́run à ń rí ohunkóhun tí a bá béèrè lọ́wọ́ rẹ̀ gbà nítorí pé à ń pa àṣẹ rẹ̀ mọ́ a sì ń ṣe ohun tí ó dára lójú rẹ̀ àṣẹ rẹ̀ nìyí pé kí a gba orúkọ ọmọ rẹ̀ jésù kristi gbọ́ kí a sì fẹ́ràn ẹnì kejì wa gẹ́gẹ́ bí jésù ti fi àṣẹ fún wa ẹni tí ó bá ń pa òfin ọlọ́run mọ́ ń gbé inú Ọlọ́run Ọlọ́run náà ń gbé inú irú ẹni bẹ́ẹ̀ ọ̀nà tí a fi mọ̀ pé Ọlọ́run ń gbé inú wa ni nípa ẹ̀mí tí ó ti fi fún wa. Jòhánù kínní orí kẹrin olùfẹ́ ẹ má ṣe gba gbogbo ẹni tí ó bá wí pé òun ní ẹ̀mí Ọlọ́run gbọ́ ẹ kọ́kọ́ wádìí wọn láti mọ ẹni tí ó wá láti ọ̀dọ̀ Ọlọ́run nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn èké wòlíì ti wọ inú ayé ọ̀nà tí a ó fi mọ ẹ̀mí Ọlọ́run nìyí gbogbo ẹni tí ó bá jẹ́wọ́ pé Jésù Kristi wá sáyé gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara jẹ́ ẹni tí ó wá láti ọ̀dọ̀ Ọlọ́run gbogbo ẹni tí kò bá jẹ́wọ́ bẹ́ẹ̀ kì í ṣe ti Ọlọ́run alátakò Kristi tí ẹ ti gbọ́ pé ó ń bọ̀ ní irú ẹni bẹ́ẹ̀ ó ti dé inú ayé nísinsìnyí ẹ̀yin ọmọdé ti ọlọ́run ni yín ẹ ti ṣẹ́gun ẹ̀mí alátakò kristi nítorí pé ẹni tí ó wà nínú yín tóbi ju ẹni tí ó wà nínú ayé lọ láti inú ayé ni àwọn yìí ti wá nítorí náà wọ́n ń sọ nǹkan ti ayé àwọn aráyé sì ń gbọ́ tiwọn ti ọlọ́run ni àwa ẹni tí ó bá mọ ọlọ́run ń gbọ́ tiwa ẹni tí kì bá ṣe ti Ọlọ́run kò ní gbọ́ tiwa ọ̀nà tí a fi mọ ẹ̀mí òtítọ́ àti ẹ̀mí ìtànjẹ yàtọ̀ nìyí olùfẹ́ ẹ jẹ́ kí a fẹ́ràn ẹnìkejì wa nítorí ìfẹ́ ti ọ̀dọ̀ Ọlọ́run wá ọ̀dọ̀ Ọlọ́run ni a ti bí ẹnikẹ́ni tí ó bá ní ìfẹ́ ó sì mọ Ọlọ́run ẹni tí kò bá ní ìfẹ́ kò mọ Ọlọ́run nítorí ìfẹ́ ni Ọlọ́run ọ̀nà tí ọlọ́run fi fi ìfẹ́ tí ó ní sí wa hàn ni pé ó ti rán ààyò ọmọ rẹ̀ wá sáyé kí a lè ní ìgbàlà nípasẹ̀ rẹ̀ ọ̀nà tí a fi mọ ìfẹ́ nìyí kì í ṣe pé àwa ni a fẹ́ràn ọlọ́run ṣùgbọ́n òun ni ó fẹ́ràn wa tí ó rán ọmọ rẹ̀ wá sáyé láti jẹ́ ọ̀nà ìwẹ̀mọ́ ẹ̀ṣẹ̀ wa olùfẹ́ bí ọlọ́run bá fẹ́ràn wa tó báyìí ó yẹ kí àwa náà fẹ́ràn ọmọnìkejì wa ẹnikẹ́ni kò rí ọlọ́run rí bí a bá fẹ́ràn ọmọnìkejì wa ọlọ́run gbé inú wa ìfẹ́ rẹ̀ sì ti di pípé nínú wa a mọ̀ pé à ń gbé inú ọlọ́run àti pé òun náà ń gbé inú wa nítorí pé ó fún wa ní ẹ̀mí rẹ̀ àwa ti rí i a sì ń jẹ́rìí pé bàbá ti rán ọmọ rẹ̀ láti jẹ́ olùgbàlà aráyé. ẹnikẹ́ni tí ó bá jẹ́wọ́ pé ọmọ ọlọ́run ni jésù ọlọ́run ń gbé inú rẹ̀ òun náà sì ń gbé inú ọlọ́run a mọ ìfẹ́ tí ọlọ́run ní sí wa a sì ní ìgbàgbọ́ nínú ìfẹ́ yìí ìfẹ́ ni ọlọ́run ẹni tí ó bá ń gbé inú ìfẹ́ ń gbé inú ọlọ́run ọlọ́run náà sì ń gbé inú rẹ̀ nípa bẹ́ẹ̀ ni ìfẹ́ ṣe di pípé nínú wa kí a lè ní ìgboyà ní ọjọ́ ìdájọ́ pé bí ó ti rí ni àwa náà rí nínú ayé yìí kò sí ẹ̀rù nínú ìfẹ́ ìfẹ́ pípé a máa lé ẹ̀rù jáde nítorí ìjayà ní í mú ẹ̀rù wá ẹni tí ó bá ń bẹ̀rù kò tí ì di pípé nínú ìfẹ́ a fẹ́ràn rẹ̀ nítorí pé Ọlọ́run ni ó kọ́ fẹ́ràn wa bí ẹnikẹ́ni bá wí pé òun fẹ́ràn Ọlọ́run tí ó bá kórìíra arákùnrin rẹ̀ èké ni nítorí ẹni tí kò bá fẹ́ràn arákùnrin rẹ̀ tí ó ń fojú rí kò lè fẹ́ràn ọlọ́run tí kò rí àṣẹ tí a rí gbà láti ọ̀dọ̀ jésù kristi ni pé ẹni tí ó bá fẹ́ràn ọlọ́run kí ó fẹ́ràn arákùnrin rẹ̀ pẹ̀lú. johannu kínní orí karùn gbogbo ẹni tí ó bá gbàgbọ́ pé jésù ni mìsáyà á bí láti ọ̀dọ̀ ọlọ́run gbogbo ẹni tí ó bá fẹ́ràn baba yóò fẹ́ràn ọmọ rẹ̀ ọ̀nà tí a fi lè mọ̀ pé a fẹ́ràn àwọn ọmọ ọlọ́run ni pé kí a fẹ́ràn ọlọ́run kí a sì máa pa àwọn àṣẹ rẹ̀ mọ́ fífẹ́ràn ọlọ́run ni pé kí a pa àwọn àṣẹ rẹ̀ mọ́ àwọn àṣẹ rẹ̀ kò sì wọni lọ́rùn nítorí gbogbo àwọn ọmọ ọlọ́run ti ṣẹ́gun ayé ìgbàgbọ́ wa ni ìṣẹ́gun lórí ayé ta ni ó ti ṣẹ́gun ayé àfi ẹni tí ó bá gbàgbọ́ pé ọmọ ọlọ́run ni Jésù òun yìí ni ó wà nípa omi àti ẹ̀jẹ̀ àní Jésù Kristi kì í ṣe nípa omi nìkan ṣùgbọ́n nípa omi àti ẹ̀jẹ̀ ẹ̀mí ni ó ń jẹ́rìí nítorí òtítọ́ ni ẹ̀mí àwọn ẹlẹ́rìí mẹ́ta ni ó wà ẹ̀mí omi àti ẹ̀jẹ̀ nǹkan kan náà ni àwọn mẹ́tẹ̀ẹ̀ta ń tọ́ka sí à ń gba ẹ̀rí ènìyàn ṣùgbọ́n ẹ̀rí Ọlọ́run tóbi ju ti ènìyàn lọ nítorí ẹ̀rí Ọlọ́run ni tí ó jẹ́ nípa ọmọ rẹ̀ ẹni tí ó bá gba ọmọ Ọlọ́run gbọ́ ní ẹ̀rí yìí nínú ara rẹ̀ ẹni tí kò bá gba Ọlọ́run gbọ́ mú Ọlọ́run lékè nítorí kò gba ẹ̀rí tí Ọlọ́run ti jẹ́ nípa ọmọ rẹ̀ gbọ́ ẹ̀rí náà ni pé Ọlọ́run ti fún wa ní ìyà nípẹ̀kun ìyè yìí sì wà nínú ọmọ rẹ̀ ẹni tí ó bá ní ọmọ ní ìyè ẹni tí kò bá ní ọmọ Ọlọ́run kò ní ìyè mo kọ èyí sí yín ẹ̀yin tí ẹ gba orúkọ ọmọ Ọlọ́run gbọ́ kí ẹ lè mọ̀ pé ẹ ní ìyè àìnípẹ̀kun ìgboyà tí a ní níwájú Ọlọ́run nìyí pé bí a bá béèrè ohunkóhun ní ọ̀nà tí ó fẹ́ yóò gbọ́ tiwa bí a bá sì mọ̀ pé ó ń gbọ́ tiwa nípa ohunkóhun tí a bá béèrè a mọ̀ pé à ń rí gbogbo ohun tí a béèrè lọ́wọ́ rẹ̀ gbà bí ẹnikẹ́ni bá rí arákùnrin rẹ̀ tí ó ń dẹ́ṣẹ̀ kan tí kìí ṣe ẹ̀ṣẹ̀ tí ó jẹmọ́ ti ikú kí ó gbàdúrà fún un ọlọ́run yóò fún un ní ìyè mo ń sọ nípa àwọn tí wọ́n ń dẹ́ṣẹ̀ tí kò jẹmọ́ ti ikú ẹ̀ṣẹ̀ mìíràn wà tí ó la ti ikú lọ n kò wí pé kí ènìyàn gbàdúrà fún irú rẹ̀ gbogbo àìṣòdodo ni ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ mìíràn wà tí kò jẹ mọ́ ti ikú a mọ̀ pé kò sí ọmọ Ọlọ́run kan tí máa ń gbé inú ẹ̀ṣẹ̀ nítorí pé Jésù Kristi ọmọ Ọlọ́run ń pa á mọ́ èṣù kò sì ní fọwọ́ kàn án a mọ̀ pé láti ọ̀dọ̀ Ọlọ́run ni a ti wá àti pé gbogbo ayé pátápátá wà lábẹ́ èṣù a tún mọ̀ pé ọmọ ọlọ́run ti dé ó ti fún wa ní làákàyè kí a lè mọ ẹni òtítọ́ à ń gbé inú ọlọ́run àní inú ọmọ rẹ̀ jésù kristi òun ni ọlọ́run tòótọ́ àti ìyè àìnípẹ̀kun ẹ̀yin ọmọdé ẹ má bá wọn bọ òrìṣà